السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àkí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò al-muflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gbó wá sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn wambi lọ́yọ́ state tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ goes are many across Nigeria, but only few are standard If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi kápọ́mọ ọmọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń tọ̀rọ ọlọ́run tí ò lábúyẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tó ní ilé kéwù tá a ti ń kọ́ lárúbáwá hadith sikin nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim isalodun idiobi area ibadan or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight. two, three. Muflihun High School. Planning for success in both worlds. موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́n gbogbo àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n ń gbowó kalẹ̀ nínú àwọn tó lọ́mọ nílé ìwé wa tán jẹ́ àwọn òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí míì tí wọn ò tiẹ̀ lọ́mọ nílé ìwé wa gan káwọn náà tó ń gbọ́wọ́ sí iṣẹ́ ọlọ́run yìí tán gbowó ribiribi kalẹ̀ pé kí iṣẹ́ ọlọ́run tá à ń ṣe yìí kó má dúró gbogbo yín la bẹ lọ́run fún ọlọ́run jẹ́ kọ́wọ́ yín ó máa ro òkè ibi tí ẹ ti mú owó náà ọlọ́run níjọ́ tán bẹ́ẹ̀ tí ó jẹ́ àjọ soríire láyé inú sàárẹ̀ àtijọ́ gbéǹde alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alkùrán èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé wa ìtọ́nà àwọn student wa ni yóò ka kùránì fún wa lónìí bákan náà student wa míì náà ni ó tún ka hadithi irú iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́ngbàtàn wà nílé ìwé ìkàntàn wa ṣe àfáà Abdulmalik àdìgún àwọn ni wọ́n ka Kùránì fún wa bísmìlá. A'udhu billahi minash shaytanir rajim. إن الله لا يكفر أن يشرك به ويكفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ọlọ́run má jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹ̀ gbàgbé mọ́ jẹ́ kán máa sorí ire kó sì máa bá wọn lọ́wọ́ nínú àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu ọ̀kanú àwọn akẹ́kọ̀ọ́bìnrin wa náà Zainab Sherifdeen bismillah قال رسول الله صلى الله عليه وسلم لا يحل المسلم أن يهجو أخاه فوق الثلاث فمن هجر فوق ثلاث فمات دخل النار رواه Abu Dawud Translation The Prophet of Allah, peace be upon him, said, It is not lawful for a Muslim to forsake his Muslim brother beyond three days, and whosoever does so for more than three days and then dies will certainly enter the hell. Transmitted by Abu Dawud. Lessons from the Hadith. 1. Muslims should not keep enmity for more than three days. Two, forsaking one's Muslim brother beyond three days results in Allah's anger. Three, Islam preaches true brotherhood. Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn ọmọ yìí ò sórí ire o, kọ́ jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn láyé àtijọ́ ògbéǹde Alkiyama. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, eléyìí ni apá karùn-ún part 5 part 5 nínú Tẹ́rìbíyàtùlà Aulad fil Islam, Child Upbringing in Islam à ń sọ àwọn ẹ̀kọ́ bíi mẹ́jọ kan sí mẹ́wàá tó yẹ kí gbogbo òbí gbogbo teachers gbogbo ẹni tó bá jólùkọ́ láyé àti gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn àbáwọn tí ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run àwọn preachers àwọn nǹkan tó yẹ ká focus lára àwọn ọmọ tá a máa fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n ó fi yaare òun làwọn nǹkan tá à ń sọ yìí ibi tá a dé òun ni àtẹ́rìbìyàtù alẹ́ ìlmíyà awìlà àkọlíyà ibẹ̀ láti ń ṣàlàyé pé ara ń tá fún àwọn ọmọ òun nìkan nímọ̀ kán wà intellectually sound kán wà learned kán wà educated kọjá sí pé ọmọ ó ṣe kí ni ọmọ ò ní ẹ̀kọ́ a dẹ̀ ti jẹ́ kó yé wa pé ẹ̀kọ́ ẹ̀sìn òun láàfún ní priority kọ gbọdọ sí ọmọ wa tí ò ní lè ka Kùránì ọlọ́run kọ yẹ kárí inú ọmọ mùsùlùmí tí ò ní máa díìsì bíi mẹ́wàá ogún ogójì ọgọ́rùn-ún sórí kò yẹ kárí inú ọmọ mùsùlùmí tí ò ní mọ ìtumọ̀ súrà kọ̀ọ̀kan nínú Kùránì àbáwọn àyà kọ̀ọ̀kan eléyìí ni àlà àlè ká fún àwọn ọmọ ní ni lórí kán nímọ̀ àáfàá ní kọ́mọ ó nímọ̀ yìí náà ó tún débi àwọn ìmọ̀ ṣe ọwọ́ òbí mi a máa ń ṣe àṣìṣe bọ́yọ̀ ọmọ mi ń gbà tó parí ss3 apá kún àwọn òbí ẹ̀ wọn ò lágbára àti ran lọ tertiary institution wọn rẹ́ni tí ó kàn wọn lọ́wọ́ wọn rí scholarship tọmọ yìí ó fi kẹ́kọ̀ọ́ yóò bá di pọ́mọ́ ó máa ṣe rádaràda kí yóò máa rìnrìn àrè káàkiri ibi ó ti ń rìnrìn àrè ibẹ̀ ni ó ti kó sọ́wọ́ àwọn tí ó fún lóyún tó bá jọmọ obìnrin tó bá jọmọ ọkùnrin ibẹ̀ ni ó ti kó sọ́wọ́ àwọn tí wọ́n jọ máa kidnap èèyàn àwọn tí wọ́n jọ máa rẹ́pù àwọn tí wọ́n jọ máa ṣe amrobri àwọn tí wọ́n jọ máa ṣiṣẹ́ ẹbú nínú ìlú àwa tá a jóbi afárá ìmọ̀ ara ń tọ́pọlọ ọmọ fi lè jí pépé òun ni ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yìí kìí ṣẹ̀kọ́ ẹ̀sìn àtẹ̀kọ́ ìwé nìkan àwọn ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ náà ara rẹ̀ ni ara ọmọ tọ́já sí wípé ó lè jẹ́ technical line ní ọ̀lọ́ tóun ò láǹfààní àti lọ tertiary institution ara ọmọ tọ́já pé yóò lọ kọ́ àwọn production bá ṣe ń ṣe bag bag making tí wọ́n máa ṣe báàgì náà lò ọmọ tí ó lọ kọ́ nípa bead making tí ó máa ṣe àwọn bead táwọn obìnrin tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ àárọ̀ ọmọ tí ó lọ kọ́ nípa soap making tí yóò lọ kọ́ nípa bóò náà ṣe ń ṣe ọṣẹ ọmọ míì tẹ́lọ́rìn ni ó lọ kọ́ bóò náà ṣe ń rán aṣọ èyí tí ó fi dìdàkudà náà lù ú nígbà tí ò ti láǹfààní àti kàwé síwájú ẹ̀jẹ̀ ọkọ sí ọwọ́ kan ọmọ míì ti ẹ̀rẹ̀ òbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ owó ń bẹ tí wọ́n ò fi ràn ṣùgbọ́n bóyá bọ́lọ̀ ń ṣe dá ọmọ yẹn ó níbi tọ́pọlọ rẹ̀ gbọ́ ẹ̀kọ́ yé dé ṣùgbọ́n tó bá jọmọ́ sí ọwọ́ ọlọ́run máa ń fi iye púpọ̀ jù àbírú ọmọ yìí ó lè ṣàṣeyọrí ń bẹ̀ ara ń táàsì rẹ àwọn ọmọ òun ni àtẹ́rìbìyàtú alàkọ̀lì yá awìlẹ̀ ẹ̀lmìyà ààrẹ àwọn ọmọ tí wọ́n ní mà lọ́pọlọ ọpọlọ wọn ò gbọ́dọ̀ kálẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ òfìfo ìmọ̀ gbọ́dọ̀ wà ní ibi eléyìí àáfàá ni ẹjẹ́ abọ́ sórí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni àtẹ̀rìbíyàtú ànàfsìyà àtẹ̀rìbíyàtú ànàfsìyà àáfàá lẹ́yìn òbí ẹ̀yin olùkọ́ ẹ̀yin adarí ẹ̀sìn ara ń tẹ́ẹ̀tù ṣe lára àwọn ọmọ òun ni kẹ́ẹ̀rẹ ẹ̀mí wọn káre ọmọ lórí tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí. ṣé ẹ wá rí eléyìí ìtòkó sínú ó pọ̀ lọ́ndà káre ọmọ lórí ẹ̀mí yìí ibẹ̀ lọmọ ò ti mọ bó o la ṣe máa ń ṣe nǹkan ibẹ̀ lọmọ ò ti mọ àwọn tó ní ṣe pẹ̀lú gbọ̀nmọ̀ gbọ̀nmọ̀ ẹ̀jọ̀ àárín mo fẹ́ ká farabalẹ̀ ọ̀rọ̀ ń bẹ tá a sọ lórí ẹ̀ ààrẹ àwọn ọmọ wa lórí àdámọ́ ẹ̀mí àdámọ́ ẹ̀mí ni pé ẹ̀mí máa ń fẹ́ aburú ẹ̀mí máa ń fẹ́ ṣe aburú ààrẹ àwọn ọmọ tiwa kán má gbàfẹ́mi wọn láti jẹ́ kó ṣe aburú àdámọ́ ẹ̀mí ni pé ẹ̀mí èfẹ́ kébi ọ̀pá òun ẹ̀mí máa ń fẹ́ tó dùn ìyẹn lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ló ṣe ń sọ fún wa wípé sẹ́ẹ̀rí ẹ̀mí tẹ̀ ń wò yìí wọ́n rọ kiri ká ẹ̀mí bilmakari bilshahawat ìtí ọjẹ́ lawful things àwọn nǹkan adùn àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìgbádùn òun ni wọ́n dá mẹ́mí wàhúfàtì náà rù tó ti yé bá ní ìsìn bilimakari fẹ́ wá rí iná tiẹ̀ àwọn nǹkan tí ẹ̀mí tó kórira iná fi rọ̀ fi ká náà àwọn nǹkan ní èèyàn wà rò pé ah, àwọn nǹkan tí ìfẹ́ ìmọ̀ àwa fẹ́ lágídí torí mi fẹ́ wọná mo fẹ́ wà lùjẹ́ náà ṣùgbọ́n ẹ̀mí ṣàwáàtì ni ìyẹn náà fi rọ kiri káàdì jẹ́ náà sọ ti yé àwọn nǹkan tó bá ti jẹ́ pé nìsín adùn ní yóò tiẹ̀ lọ́nà náà ni àwọn tẹ́lẹ̀ èèyàn bá kórìíra ní ó tiẹ̀ lọ́nà àlùjá náà á jẹ́ kó yé àwọn ọmọ wa kìí ṣe gbogbo tẹ́lẹ̀ bá ń fẹ́ òun la máa ń fún àìsí tẹ́lẹ̀ bí yà nàfsíyà ìlò ti àwọn ọmọdé bíi pé gbogbo ń tẹ̀mí wọ́n ń fẹ́ náà fẹ́ fún ẹ̀mí ìlò ti ọmọ mi débi ìmọ̀kúmu débi ìwà àgbèrè ìlò ti ọmọ mi débi ìpànìyàn ìlò ti ọmọ mi débi pé ó ṣe yahoo ó fẹ́ dolówó òjijì a gbọ́dọ̀ fún wọn ní tírénì ẹ̀mí ẹ̀mí o ìmọ̀ fẹ́ nǹkan bú ni ṣùgbọ́n àní fún àáfàá ní tẹ́rìbíyà yìí náà ó tún débi emotion aṣọ́rọ̀ béèyàn ṣe máa ń ní feelings kìí ṣe gbogbo tí feelings yẹ bá sọ fún ọlọ́gbọ́dọ̀ ṣe ẹ̀mí ó tún débi pé kájí ó yé àwọn ọmọ difficult times àwọn àsìkò líle ń bẹ béèyàn ọmọ lónú ayé táwọn ọmọ bá ti rí pásìkò líle ìdé wọ́n gbọ́dọ̀ di tírẹ́nì ẹ̀mí wọn pé wọ́n yàyàkúyà bàbá iṣẹ́ lè bọ́ lọ́wọ́ bàbá tí ò ní sọ́wọ́ tí ó fi fáwọn ọmọ rẹ̀ lóúnjẹ ọmọ ọ̀gbọ́dọ̀ dídákúdà ọmọ mi o lè ṣèdánwò kó fèèlì kọ gbọ́dọ̀ lọ pokùnso àti rọmọ tó fèèlì jáàbù tó sì lọ pokùnso àrọmọ tó já sí wàhálà kan tẹ̀lẹ̀ sí ó sì lọ kó sínú odò ẹ̀yìn òbí ẹ̀yìn olùkọ́ ọmọ lórí ẹ̀mí pé wàhálà máa ń kéédùn ní gbogbo ìgbà àwọn ànábí nígbà tó ààrẹ ẹ̀mí ọmọ wa báyẹn àsìkò tó sótìyébà wọn gbọ́dọ̀ wùwàkuwà wọn gbọ́dọ̀ takùtọ̀ lọ ṣe bẹ́ẹ̀ rí wa Muhammad sallallahu alayhi wa alihi ajaban lè amúrè lè mọ̀mí ànábì láwọn mọ̀mí ni wọ́n máa ń fèèyàn léèmọ̀ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ṣàkàrà yóò dùpẹ́ bọ́lọ̀ fàkànà kẹrà làwọ̀rẹ́ jáde bákan náà táburú bá sí sọ́bàrọ̀ fàkànà là yóò tún fún àárẹ̀ àwọn ọmọ wa lórí ẹ̀mí ọlọ́run kó jẹ́ agbọ̀yé ju bá a ti sọ lọ ẹlẹ́kẹ̀je òun ni àtẹ́ríbíyà alìkìtìmáàríyà àtẹ́ríbíyà alìkìtìmáàríyà òun ni káàrí àwọn ọmọ bó o la ṣe máa ń hùwà láwùjọ ìyẹn ni ọ̀jẹ̀ kan máa hùkúkú àkàrí bí wọ́n ṣe fẹ́ káwọn èèyàn máa ọ̀fẹ́ndì ẹ̀ ìwọ náà gbọ́dọ̀ ọ̀fẹ́ndì èèyàn tá a bá wà láwùjọ àyè máa tú atẹ́gùn bu tàbí ọmọ rùn òórùn kó rùn tá a bá ń jẹun pẹ̀lú àwọn èèyàn àyè máa jẹun lọ́nà tí ọmọ gbàrin wọn lára tá a bá wà láwùjọ àyè máa pariwo gbogbo àwọn nǹkan ìlàkọ̀ àwọn ọmọ ibi ẹlẹ́keje òun láti gbé tó di episode six episode six yìí òun láti parí tẹ́lifíàfúlẹ̀ ọ̀hún láti tààtàn wá bọ́ sínú abala mi nínú tá a fẹ́ bẹ́yìn mùsùlùmí sọ ní ọdún yìí ilé ẹ̀kọ́ mufleon high school tó wà ní àdúgbò mùsùlùmí ìjọbi nílùú ìbàdàn àwọn náà sọ nígbà owó ètò alimufleon wọ́n ní kábàrún sọ gbogbo ẹ̀yin mùsùlùmí mazuli muflehin alislami admission lọ́wọ́ àwọn ọmọ wọ́n wọlé ní saturday may fourteen. nílé ìwé wa náà admission náà ó ń lọ lọ́wọ́ ẹ lè fẹ́ máa máa ọmọ wá sílé ìwé wa ẹ máa gbà sódò ẹ̀rọ 08052615308 títí òru ọ̀la táàtù máa pàdé ìmìnàmù yayinus islam rashid hashim abu anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Iwájú lójúkọ̀ ń gbé òkè téńté làwọn máa wà lágẹ̀lú ninety fm ìyẹ́ pọ̀ ní.